nada mẹ́ka bá fẹ́ bára wọn sọ̀rọ̀ Àlàbí àbọ̀ bá ṣẹra wọn bí kan bá ṣe kéjì Àlàbí o a máa wà fún ni wọ́n ní pẹ́ o ọmọ máa ń jojú ayé o ayé bá ń sọ kúnlẹ̀ ọwọ́ ẹ̀ sàlàbí o ọmọ gbòòrò náà ń pẹ́ bẹ́ẹ̀ kúnlẹ̀ o ọmọ ikò náà ń pẹ́ bẹ́ẹ̀ Àlàbí a ní máa jojú ayé o másojú ayé di bọ́gà kúnlẹ̀ o kì í ṣe miss pine o láfàìnà o kì í ṣe fíṣọ̀n o àlàáfíà èmi á fún ọ lẹ́nu ìpẹ́ o tó fi kọrí pẹ́pẹ́ sojú ayé bọ́ má fòyìn sójú ayé o èmi àjọjú àìbàṣọ bójú ayé bá kọ̀rọ̀ sẹ́ẹ̀ bàṣọ. ẹ̀dá ẹ̀dẹ̀ fúnlẹ̀ kò sẹ́ni dájọ́jú ààyè dájọ́jú ààyè ara ẹ̀fí ọ́ ibà àti lábàárà ẹ̀yà ṣàtúntún ni. agbọ́kan ni mo lọ jíbọ̀ lọ́ba fún mi lórúkọ orúkọ ọmọ kan ìyẹn wá láti èmi ní múra bá kó má dá iná bá fún mi Abichukwu son of Emeka o. Mr. Fakwe Yanobi Koye, Yanobi Kojokojo Ojua. Agbo kan ni mo lọ jíbọ̀ lọ́ba èso, nọ́mbà fún mi lórúkọ, orúkọ ọmọ Ìgbò kan. Ìyẹn wá láti ń èwì. Èmi ní máa wọlé múra bá, kó máa ń dá gọjọ́gọjọ́. Iná mi lẹ́sìn, ó ní ní àná òbí gọjọ́gọjọ́ ní ṣùkú sọ̀nà òkèlè àgbà omi tápà pé mi àná mi ṣe ẹ̀ ẹ̀ omi kò jọ̀gọ́jọ̀ òjò ń bọ̀. ó ní Mr. Pasuma àná òkè à ní àná mi kò jọ̀gọ́jọ̀ òjò sọ fún mi. ọmọ wọmi wọmi o wọmi dáadáa wọmi wọmi o wọmi dáadáa ṣé mo jọ máa ń sá lọ́jọ́ pèmí ń dá láti ṣé mo jọ ibo lọ́jọ́ pèmí Chinedu ṣé mo jọ kẹ́rùbù ni àbí mo jọ sẹ̀lẹ̀ ó lọ ṣe ní ìgbàgògó kí n má ó ní ìgbàgògó kí n má wàásù lọ ó ní ìgbàgògó kí n má wàásù lọ òun ni alámi. ó máa gbádùn gbogbo èèyàn tí ó jẹ́ gbádùn. ó ní. alájà wa fún yín alájà wa ẹ mọ mọ alájà wọn àbá ààbò ni ẹ mọ mọ alájà náà wọn máa rẹ ẹ jẹ́ kí báyọ̀ wá sí olè kan náà ẹ mọ̀ ẹ mọ̀ lẹ́kọ̀ọ́ ìdúró rẹ̀ ẹ mọ̀ ìdúró àmàlà.

professor tí wọ́n lo suit àwọn ìyáàlú eh, àpàlà fọ́mà five five man ah ẹ̀bà rẹ̀ eléyìí ẹ̀bà seventeen á jẹ. àlìyà. àwòkọ yìí náà wà sẹbẹ gbẹrin. fọ́tò kọ́pì kò yí sí. sáré jẹ. ẹ eh, bò ní gbádùn ló máa gbádùn gbogbo èèyàn tí ó jẹ́ gbádùn. gbogbo èèyàn tí ó jẹ́ gbádùn ni ẹ̀ńjọ́ yóò bá ara wọn láṣẹ. Ẹ wúlò ká yín lọ́bẹ̀ ẹ̀ straight ni. Surprise pastor. Surprise pastor. Ìjayà one. Owó ní òjò jà. Ìjayà one. Báyọ̀ you know báyọ̀ wá náà. one. Ọ̀dàdà one. There's a way out to return. Ajibola Basun oh, oh, oh. Staff Star forever lọ́mọ ẹ̀ ooo. Oh pasofori ló ń kíyàn o brainbox gbogbo music rè kò síbi ìtàlẹ̀ lọ kò síbi ìtàlẹ̀ dé tẹ́lẹ̀ tí Pasuma sí nínú gbogbo music jẹ́ bọ́lá táwọn ní bá mi nílẹ̀ rẹ́gírẹ́gì ó pàṣẹ. láàlàlàrà má tóun gbé má sún àgbẹ̀jọ ẹ̀dìdì ẹja ìjọjọ jáàjọ jáàjọ jáàjọ. mo ti wá di fishbone fẹ́ ní mi o. Oh egun ẹja àṣà ní ìwòsàn ìdí bọ́lá án tí ó ṣe é gbèmí ìfẹ́ ẹnikẹ́ni wọn ràbíà láàyè mojọ mojọ mi ti sọ àmì ti sọ kalẹ̀ àmì sọ mo kàn fẹ́ fi egun ẹ because fish bone nìkan ló wà ń bẹ̀ máa rò pé àwọn kan ní máa gbọ́ àwọn kan ní máa gbọ́ nǹkan tí mò ń sọ yẹn mo ti wá rí fish bone fẹ́ nínú o egun ẹja àwòsàn ẹ̀bọ̀n yìí ó mọ̀ tára ti túmọ̀ ẹ̀ fáwọn tó hàn án kálí mi àwọn pé fishbone kí ló ń wí ẹ̀wọ̀ ẹ̀ máa ní ìdomi o bíìtì ni bíìtì pé nílé nílé mú ìhùn wá sáyé o ìtàkùn tó ní kẹrin máa gòkè bá ń sọ fún pé tòun ti rí ní à o pẹ̀lú pàṣẹ. Eh, this is my mother music rọ. ó ó ó ó rọrùn. àtọ̀gbẹ́ máa sún lágbo ẹ̀jẹ̀ jájọ́jà. bàbá tó ṣe kí ni tí mọ́nítọ̀ yà ni pé ó fẹ́ dúró de pé kí báyọ̀ wá sọ̀rọ̀. you cannot wait pé until náà wá sọ action. ó dìgbà tí báyọ̀ wá bá sọ pé action. mo ń yàrá ẹni kí n stop. àjùmọ̀lá bá ń rìn. pẹ̀lú tó gbóhùn sí i ó ní fújì gan-an já ó ní jújú ó gbẹ̀yìn jù hip hop singer wọn gbọ́ islamic singer wọn wà kó sá padà wá sí. ọjí ṣàwòrò. brain brain boss gbogbo music rẹ gbogbo ní gbogbo gbogbo ní fújì kan gbọ́ àwọn ní jíjó gbẹ̀yìn jíjó àwọn hip hop hip hop singer wọn ìbí akíkọ àṣé hip hop máa lọ gbé sẹ́yìn ni mo fi fẹ́ tó ni o. hip hop singer wọn gbórí wá hip hop singers wọ́n gbórí wá hip hop singers wọ́n gbórí wá onífújì lórí gbọ́ mm. àwọn jùjú musician wọ́n já sí ẹran kakọ́ wà dáa hip hop singers wọ́n gbórí wá hip hop singers wọ́n gbórí wá. kí ló kí ló àrèjọ́ tó máa kọ́ wa náà káwọn pọ́pù pípò ìwọlé àwọn ní àwọn onítẹ̀rẹ̀rẹ̀ yìí dà gbogbo ẹ̀rọ ìlú wa ń bẹ àwọn onítẹ̀rẹ̀rẹ̀ yẹn fara rẹ̀ sí àwọn olómìnira yẹn dà náà. gbogbo rẹ tí mo bá fọ ọkàn kó má parẹ́. kó má parẹ́. èyí tí mo bá fojú kan kó má dòfo. kó má dòfo. èyí tó ń bọ̀ lọ́nà tí ń retí o ọlọ́run dákun máa fa òun ẹ̀yà. ọlọ́run dákun máa fa òun ẹ̀yà ọlọ́run dákun máa fàwé ya ọlọ́run dákun máa fa ya bàbá ọlọ́run dákun máa fàwé ya. ẹ bó ṣe ṣe náà ni ó ṣe máa ṣe lọ o bó ṣe ṣe náà ni ó ṣe máa ṣe lọ alábẹ́ ẹ bó ṣe ṣe náà ni ó ṣe máa ṣe lọ bó ṣe ṣe náà ni ó ṣe máa ṣe lọ èèyàn ní ṣèrò èèyàn kò má má lérè o mo ṣẹ̀ṣẹ̀ náà ni ó ṣe máa ṣe. ìyá kan lórí mi ò fi mi Àlàbí tọrọ o màmá kan lórí mi ò fi mi Àlàbí tọrọ o ó ní sọmọ mi lọ́mọ rẹ̀ o sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ rẹ̀ o sọmọ mi lọ́mọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ yàn. tó bá dé gbogbo olú àmì títí o. ìbá tó máa rẹ lu òyìnbó gbogbo olú àmọ̀ òyìnbó ìbá tó bá dé gbogbo olú àmì títí o. ẹ máa dàgbọ́ náà ẹ pa ẹ. ẹ ti kẹ́ bójú òní táwọn ìwà jẹ bójú òní táwọn ìwà jẹ bàjẹ́ lórí olúgbọ́n bàjẹ́ lórí àrẹ̀sà bójú òní táwọn ìwà jẹ tó yẹ yín ẹ mọ̀ nǹkan tí mò ń fẹ́ mò ń wá kan nǹkan ìhàlẹ̀ mo kọ́kọ́ ti ta ló ń bá yín sọ kọ̀ọ̀kan títí tí lẹ́yìn mò ń sọ ìhàlẹ̀ ìbá bá ti lórí ibi tàbí ìhàlẹ̀. ọmọ ohun tí mò ń ṣe ọdún mò ń sọ fún yín ni ẹ̀wọ̀n lọ́rọ̀ ìjẹ́ lọ́rọ̀ ìgbà ọ̀hẹ́ wọn yé wọn ti dé ẹ jẹ́ ká tẹ̀. to, got to. Ah, Ọmọ ohun tí wọ́n ń ṣe. <laughs>

lórí sórí tìbẹ́ tìbẹ́ tìbẹ́ tìbẹ́ márùn ní ẹ̀rí máa lọ ní. àyíkọ́ lẹ́nu ẹ̀ láǹfẹ́ àdé o. ọkọ̀ mi gbàgbọ́ tilẹ̀ máa lọ Àjíbọ́lá mi ọ̀rọ̀ ọ̀rọ̀ àdé o ìdájú márùn-ún. mi lérè ọ̀pá gbogbo ṣẹ́ lọ́wọ́ mi rí mo ti wá di ìṣẹ̀kẹ̀rẹ̀ tí ó lọ sóde ìbànújẹ́ fújì òní tọ́ mi bàjẹ́ o fújì òní tọ́ mi bàjẹ́ àmì náà mo bàjẹ́ lórí dókítà mi Àyìndé sí ìkírù mi o kí n jẹ́ bá rí ń dà mí bàbá bàjẹ́ lórí kọ́ọ̀lì tìyàn ìlà bàmí kébékébé ògo gbogbo gómìnà bàjẹ́ lórí Wàsíù mi Àyìndé arábàmì àkọ́kọ́ k1 di ultimate ẹ̀gbọ́n mi Àlàbí Pasuma o fújì òní tó mi bàjẹ́ o fújì òní tó mi bàjẹ́ lẹ́nu. bó bàjẹ́ lórí olùkọ́ bó bàjẹ́ lórí àrẹ̀sà fújì òní tó mi bàjẹ́. mo mọ ohun tí mò ń ṣe mò ń ṣe mo mọ ohun tí mò ń ṣe. tó bá bú mi tí n bá fèsì mo mọ ohun tí mò ń ṣe. tí mi ò bá bẹ́ẹ̀ ni mo dìjà mo mọ ohun tí mò ń ṣe. mo mọ ohun tí mò ń ṣe. olúwa lọ́sẹ̀ yìí ó bá a súnmọ́ mi. alọ́lọ́ lọ́sẹ̀ yìí ó kì í ṣe yan. bó bá ṣe nìyẹn wá ti kọ́ kí ọ̀là dáná ti pẹ́ bá tó. ìjà ọlọ́run kò máa láfiwé o bọ́lá ń bá ń sọ̀rọ̀ Pasuma mi àwọn òmùgọ̀ wọn níbi ló máa ń ṣe Ajíbọ́lá mi alabi ò bá wá sí láà. wọ́n lẹ́ni ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún ọ. ó ní yìí. ẹlẹ́yìn fún o. ó ní ẹ kì í jà. wọ́n lẹ́ni tọ́lọ̀ wọn bàbá ti ń jà fún o. ó ní ẹ kì í jà. ìyẹn ni mo rò pọ̀ ibà wá sí i rà. tí mi ò kì í fi. ká o tí mi ò kì í fi jà torí mi ò fẹ́ kọ̀rọ̀ sísá ti àná. máa ń da gọ̀jọ́gọ̀jọ́ iná bá ń fún mi lẹ́sìn. ó ní ní àná òbí gọ̀jọ́gọ̀jọ́ àbíṣúkú sọ̀nà fèrè ká o nípa pàpẹ́ ní àná òbí gọ̀jọ́ ní àná òbí gọ̀jọ́gọ̀jọ́ òjò wa. kan ni mo lọ jíbọ̀ lọ́ba ẹ̀sọ́ nọ́mbà fún mi lórúkọ orúkọ ọmọ Ìgbò kan ìyẹn wá láti ń èwì èmi ní máa wulẹ̀ múra bá kó máa ń dàgọ̀ jọ́sọ̀jọ́ iná bá ń fún mi lẹ́sìn. ó ní ní àná òsì sọ́jọ́ sọ́jọ́ àbí ṣùkú sọ́nà òkèèrè àbá omi tàpá pé mi àná òsì sọ́jọ́ mi àná òsì sọ́jọ́ òjò ń bọ̀. ó ní mi àná òkè mi àná òsì sọ́jọ́ sọ́jọ́ òjò mi. torí ohun tí ò dá sí bẹ́tà ló ń jẹ́ ègún ogun tí o bá ti bẹ́tà ló ń jẹ́ gbọmọ o ẹ máa forò yàrá ò ló ń jẹ́ o ta o ohun tí o bá ti bẹ́tà o ló ń jẹ́ gbọmọ o ohun tí o bá ti bẹ́tà ló ń jẹ́ gbọmọ o ẹ máa forò yàrá ò ló ń jẹ́ gbọmọ o àwọn kan ló ń dá aláṣà pé òfin mọ̀ọ́sẹ̀ sọ pé bádìí dá mi lógun nù ń padà fọ lẹ́yìn ẹ máa forò yàrá torí wọ́n sọ pé kò dáa èèyàn tó ṣerú èyí kó máa ràn ti pẹ́ bọ̀ wá o torí ohun tí ò bá ti bẹ́tà ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun tí ò bá ti bẹ́tà ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun ẹ má foró yàrá ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun torí ohun tí ò bá ti bẹ́tà o ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun tí ò bá ti bẹ́tà ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun ẹ má foró yàrá ló ń jẹ́ gúnmọ́ mọ́ ohun ní sáré ẹ ṣe kùrukùru gbadó síkírù mi àyìndé kọ̀máńdà òyédà ní kókó àyìndé bàbá ṣukúrá òrò àgbàdo síkírù mi àyìndé kọ̀máńdà òyédà ní kókó bọ́mọ ádámọ̀ ṣe fẹ́ kí ti ìwà àdá bẹ́ẹ̀ ni tí yín máa rí àmì àṣẹ remix orin barista nìyẹn lórí logo ọlọ́bẹ̀ òṣèré gún wọn tó wá fẹ́ máa bẹ́ẹ̀ tó máa fẹ́ máa jábọ̀. ìjọ sunday ni mo fẹ́ lo kinní yìí já àwọn àṣìṣe báyìí. kúrúkúrú lórí. wọ́ọ̀ṣì kàmá. ṣàṣàlù wọ́ọ̀ṣì àṣàlù. paṣọ for life paṣọ for river paṣọ for yìí alábílẹ̀ rìn yẹn èmi paṣọ kì í jà mo bọ́ tẹ̀ o bàbá ohun tí mo ń ṣe mo ń ṣe o bàbá ohun tí mo ń ṣe o bọ́ bá bomi tí ń bá fèsì bó mọ ohun tí mò ń ṣe o tó rán sọ pé lẹni tọ́lọ́run bá ti ń jà fún ó ní ẹni ìjà ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ ìfò ó ní ẹni ìjà ìyẹn ni mo rò pọ̀ ibà wá sí láà tí mi ò kì í jà o ìyẹn ni mo rò pọ̀ bàbá ká o tí mi ò kì í jà o torí wọn fẹ́ kọrọ sísá àti dàda lẹ́kẹ́rẹ́ àjọ àbọ̀dé amẹ́ríkà iná mi o àbọ̀dé ya àbọ̀dé ya amẹ́ríkà iná mi o àrè lóyìnbó ojúbọ́lá lè mú bọ̀ wọ́n lè lóyìnbó ojúbọ́lá mú lè mú bọ̀ rẹpẹtẹ àbọ̀dé ya àbọ̀dé ya amẹ́ríkà iná mi alabila baika Paso forever most humble musician uh, ah, Paso kì í jà Paso kì í jà kò bọ́ tẹ̀ wá o kò bọ́ tẹ̀ wá o Ajíbọ́lá alabaika ah. ọmọ ìyàwó anábì ọmọ ìyàwó anábì wá sí o mo ní eh. ẹyẹ máa fọ̀ tẹ́ a ah, ó ní ẹ má máa fọ̀ tẹ́ sí brain box connection ó ní ẹ má máa fọ̀ tẹ́ sí stardom stardom ń rùn lára o megastar ṣáà lè lè yín eh. alábí dídán alábí dídán alábí làbáìkà. Eh èèyàn ti báyọ̀ wá alábílẹ̀ rí yẹn o. bàbá tìmúlẹ̀ rí yẹn lẹ́dí dán kẹ̀kọ́ bí lẹ́dí mayor pàṣọ lè ah. ọ̀dádá lè mm. ìjayà tó ń kọ fújì lẹ́dí mayor bàṣílà làbáìkà ìtùnú lẹ̀ yẹn alabila baika. ìjọyà tó ń kọ fújì ọmọ tó ń jáwọn láyà níbi tán bá ti ń dì tẹ Alábí Paso ah tẹ́bá wá wọn lọlé ẹ̀ ò lè bá mi mm. níbẹ̀ níbo ni tẹ́bá rí wọn tó péjọ ẹ̀ lè rí mi níbẹ̀ o àwọn ta ni ẹ ò lè rí mi lọ́dọ̀ abatẹnijẹ́ ẹ ò lè bá mi lọ́dọ̀ ńaro nípò ẹ ò lè rí mi lọ́dọ̀ òbí lẹ́. agbo ni mo lọ́jú lábàá ẹ̀sùn àwọn lábàá fún mi lórúkọ orúkọ ọmọ ibo kan ìyẹn wá láti ilẹ̀ òwì èmi bá ń kí iná pé kó máa wọlé mọ̀ràbà máa dágọ̀ ọjọ́gọ̀ ọjọ́ iná bá fún mi lè sí pé mi àná òbí gọjọ gọjọ pàṣọ àbíṣukú sànà fẹ́mẹ́ẹ̀ka ṣòun gbọ́ pàṣọ mi àná òbí gọjọ àná òbí àbẹ̀ǹgàn ẹ̀rí <laughs> iná kí ni pé wá pàṣọ <laughs> èmi ò ṣe gọjọgọjọ èmi àná òbí máa wọlé mọ̀ràbà o àbíṣukú sànà fẹ́mẹ́ẹ̀ka from inewi apọ̀ àṣà ntụrụ eji imekwu elu ee zekwu elu ee ee àṣàpá alábí Pasuma à ń lọ ní gbòòrò báwọn tèmi alábí Pasuma à ń bá fẹ́ kíra wọn àbí tó máa ṣe ra wọn alábí Pasuma àwọn ajẹun arígbó àbí bí kan bá ṣe kejì bá sí àhà àmọ́ wà fún ní ìwọ́n ní pé ọmọ má jojú ààyè máa jójú àìpàṣọ èmi á fún wọn lésì pé o ọmọ ayé táwọn sọ àlàbí ó jí wá ọmọ gbọ́rọ̀ náà ń pè bẹ́ẹ̀ bá a sí o ọmọ yìí kò náà ń pè bẹ́ẹ̀ bá a sí a èmi á fún wọn lésì pé o ẹni a máa jójú ayé bàbá fi kọrí pẹpẹ sójú ayé bàbá foyín sójú ayé mi àjójú ayé pàṣọ tó lójú ayé dùn ni o lábàáńgá o bójú ayé bá kóró ṣe bàbá sí àhà kò sẹ́ni tájó àbí tó bá kóró sẹ́yìn lè jẹ tójú ayé lè kó. ojú ayé sá jẹ́ kájọ ní ti wọn lẹ̀ gà ah. jíbọ́lá. Eh, eh. kájọ ní ti wọn lẹ̀ gà eh. òkúta ti sẹ́ẹ̀kan. aso for life paso for real paso for sure paso forever. ẹyin tèmi wẹ́sẹ̀ bọ́ọ̀lì ah. advice rẹ o ah. mo ní ẹ má mutí eh. àmọ́ ẹmú ni wọ́n bá ẹmú ni wọ́n bá ìwọ tó bá fẹ́ mu gúdà tó bá fẹ́ mu gúdà wà lórí gúdà ìwọ tó fẹ́ràn stout wà lórí stout brainbox and stardom ìwọ tó fẹ́ràn iṣẹ́ pẹ̀ wà lórí iṣẹ́ pẹ̀ bọ̀tọ̀ má mu iṣẹ́ pẹ̀ tán. Hmm? má lọ mu star ọmọ má mu mixture bó bá dẹ̀ tún fẹ́ wa mọ́tò ọmọ jọ máa mu tí o tó bá mu tí padì mi má wa mọ́tò nítorí pé kò wá pa ọlọ́pẹ́ rẹ̀ baraka olórin kò wá pa brain box labẹ́ka labidi ah. stardom stardom and brain boss. Ah. stardom ń rùn lára ọmọ abatunulẹ̀ rí yẹn alábílẹ̀ rí yẹn o lẹ́dí dán ah. ó ṣe Pasuma o king of bigger boys. Eh lẹ́dí mi yọ ọ̀dádá mà ná. Hmm. ara ara ara ara ọ̀tọ̀ ara ọ̀tọ̀ tó bá ń gbọ́ má jojú. wọn ní ká má sojú ayé di mix pie ẹ má sọ di mix pie àwọn akẹ́lẹ́ wà lọ́wọ́ gbọ́ mix pie inú ṣé wọn irú òyìnbó òtún ni tàbí ẹran tó ti mix òun kó sínú pie sàwọn kan ní mix pie kò right rárá mix pie náà ń pè. báyọ̀ wá o eh. báyọ̀ wá o eh. báyọ̀ wá o eh. báyọ̀ wá o a máa tunu ní ọ̀pẹ̀ lọ́rùn lẹ ẹyin lójú elédùn tó máa rí a king of bigger boy èèyàn ṣeun ọ̀dádá náà rí a ọmọ tán fi ń tọrọ ọmọ ládìsá àpèjú ọmọ ṣáláàrì ìsáyè eh, eh. àríkọ́ṣe àwòkọ́ṣe ṣáláàrì ìsáyè ọ̀ṣẹ́mi tuntun abatunu eh, ni wọ́n pè é báńkárì ìsáyè ojú gbẹ̀ngà ọmọdé òun sí i oníbà yọ̀ wá o báyọ̀ wá o báyọ̀ wá o abàtúndú ni wọ́n pè é ọ̀dádá náà àlọ́ Elédùmarè mi ńlẹ̀ báyọ̀ wá o ẹ̀yin lójú elédùn tó máa rí ńlẹ̀ báyọ̀ wá o báyọ̀ wá mú gbádùn ẹ̀ máa bá a ṣe lọ báyìí wá mò ń gbádùn ẹ o máa bá iṣẹ́ lọ èmi Àlàbí ń gbádùn ẹ o máa bá gbogbo mùsùlùmí ń gbádùn ẹ o máa bá iṣẹ́ gbogbo kìrìsìtẹ́nì ń gbádùn ẹ o máa bá. ẹ fọwọ́n rí olórin tí ẹ. àwọn ah, máa gbọ́ ohun tó ń sọ bàbá wọn máa gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, lọ láwọn gbọ́ tí bàá sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ láwọn gbọ́ tí bàá sọ ń sọ o ní ìsìn bá sùn àyè. Eh, wọ́n gbọ́ mí clearly ní àgúnlé gbogbo ẹni bá lóun gbọ́ bàṣọ ẹ̀fọ́ mọ̀rin odórí tiẹ̀ àgbọ̀hún mọ̀ ń kọ ẹ̀fọ́ mọ̀rin odórí tiẹ̀ o tí wọ́n bá ti gbọ́ ẹ̀tọ́ mọ̀rin odó bọ̀lẹ̀ ti àgọ́ ẹnìbọ̀dì tó bá lóun gbọ́ wọn ti bá sọ nǹkan ń sìn tó ní ẹ̀hún tiẹ̀ rìn sọ̀rọ̀ àgbọ̀ ẹni máa náwó fún bàṣọ ẹ̀jẹ̀ kan wọ́n bọ́ wà owó ẹni máa fún mi kí ó kí wọ́n tó tuntun ara mi ẹni máa fún mi kí ó kí mọ́tò tuntun ara mi gbogbo ẹni máa ṣàánú mi ó ẹ̀jẹ̀ kan máa bọ́ wà o gbogbo àwọn governors lúwa commissioners lúwa o ẹ jẹ́ kí president ó kọjá ẹ bá fún deputy láàyè o ẹ fún vice president láàyè ẹ jẹ́ orí pass o ẹ fún deputy governor láàyè àyíwá ẹ bá fáwọn senator láàyè ẹ fáwọn honorable láàyè àbàṣọ ẹ̀jẹ̀ kan ra eré èmi ara mi gbogbo ẹni máa ṣàánú mi ó ẹ̀jẹ̀ kan ra ìwà o ẹni máa ṣe mí lò ẹ̀jẹ̀ wo fún láyé à ẹ̀jẹ̀ kan ra ìwà o ẹ̀jẹ̀ kan máa bọ́ wà o gbogbo ẹni máa ṣàánú mi ẹ̀jẹ̀ wo fún láyé à ẹ̀jẹ̀ kan ra èlé mi ẹ bá fún pírẹ́sìdẹ́ǹtì láyé ẹ bá fún dẹ́pútì gọ́vnà láyé èjò ẹ fún vice president yìí lọ́nà kẹjẹ orí mi ẹ bá fún gómìnà láyè ẹjọ́ orí pàṣẹ o ẹ bá fáwọn sínítọ́ láyè gbogbo kọmíṣánná àzàràbí gbogbo ẹni máa fún mi kí o kí bentley tuntun ẹ̀jẹ̀ kanra yìí wà o áńgẹ́lì tó ń pọ́n òrè tó ń pọ́n àlàáfíà tó ń pín inú ti ń pẹ̀mí gúngún ẹ̀jẹ̀ kanra yìí wà o ẹ má ṣe díwọ̀n náà ọ̀hún lé nígbà tó ní kí gbogbo wọn kọjá kan ráyè wá yìí <laughs> ẹni tó ń gbowó bọ̀ mm. kọjá kan ráyè wá eh, àwọn tó ń gbé mọ́tò bọ̀ kọ́kọ́rọ́ mọ́tò kọjá kan ráyè wá kọ́ pẹ̀lú lò ẹ bá ń dí àwọn ẹ̀ mọ́ káwọn abẹ̀sẹ̀kù bí ó jò ẹ dí àwọn ẹ̀ mọ́ náà kàwé wa mi fẹ́ káwọn ẹ̀ wá ara mi ní. ń gbọ́ òní ríran ó máa rí báyọ̀ wà ní báyọ̀ wà ní ó ojú kámẹ́rà yìí tó fi rí pé tó máa pè sí ògo ni fún Ọlọ́run lókè àwa lẹ́ni tá láwùn ń gbà fún un lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé ayé àìní tọ́tún àṣẹ. àwa lẹ́ni tá láwùn ń gbà fún un lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé ayé àìní tọ́tún.